الحمد لله وصلى الله وسلم على رسول الله نبينا محمد وعلى اله وصحبه وسلم وسلم الطهاره الطهاره في الاسلام طهاره الحدث والطهاره طهاره ولا يصح الجميع الا بما بالماء الطاهر المطهر وهو الذي لم يتغير لونه وطعمه ورائحته بمن يفارقه غالبا الزيت والسمن والدفن كله والوضع والصابون والوسخ ونحوه ولا بأس والحمأة والسلطة والآخرة ونحن به ولكن أدرى عليكم بأجلكم بإمامكم محمد صلى الله عليه وسلم عليه أفضل الله صبر استغفار صلى سيكون والنور سوى السجود وعزوه الدرب أخبر قلت من تلك قدره وأن يصرف الطهارة من زيت الحرام ليس وهو الكبير هذا حكيم وقتل الرجل كسام لو حكيم وقتل الرجل تنسي ميلا ونجده أو في الطهارة ìtọ́mọ́tọ́ ń ìmàrà ní àwọn ọmọdé ọmọdé lọ sí ẹ̀sìn ọlọ́run lé ẹ̀sìn ẹ̀sìn ìlọ́dẹ ṣùgbọ́n wọn bá wọn sọ̀rọ̀ ẹ̀kọ́ ẹgbẹ́ ní èyí tó tó tóbi jùlọ títí tó fún jùlọ wọn lè máa rí ìjìnlẹ̀ ọ̀sẹ̀ ìtọ́mọ́tọ́ tó ẹ̀kọ́ ìgbéyàwó ìmọ̀ràn ọkàn ìfi ọkàn wa bá pé ìsìnkú kó má dáadáa lẹ́yìn àwọn akọ́ńtà òfin mo wá pé ẹ̀sìn lọ́dún sọ̀rọ̀ ìfún wa ẹni tí a mọ̀ gbà máa fi ẹ̀kọ́ ní àwọn òsì ní ìdàgbọ́ sọ̀rọ̀ kó o lọ kà ó sì sọ̀rọ̀. lẹ́yìn tó kọ́ àwọn ọmọ sọ̀rọ̀ wọn bá jẹ́ mùsùlùmí dáadáa àwọn fẹ́ ṣègbà dáadáa. nígbàtà tí ìlọ ìgbàtà tí ìmọ̀-ayọ́ ara fún ẹbí ṣàṣe bí ẹ̀yáda ẹ̀rọ bí ẹ̀yáda hajj lọ́pọ̀lọpọ̀ ṣẹlẹ̀. àwọn àbáyá yìí ẹ̀sìn bèrè lọ́wọ́ wa pápára lẹ́yìn máa báwọn nípò ẹ̀kọ́ náà ṣáájú bí ẹ̀kọ́ náà fẹ́ máa bẹ̀rẹ̀ sí yìí. àfọwọ́ ní àtọ̀ àwọn. ẹ̀rí ìyọ̀n àtàtọ̀ yìí ó ti máa ọ̀nà méjì ní ẹ̀rọ nǹkan méjì ní gbọ́dọ̀ tó mọ̀ wípé òṣìṣẹ́ sí mi lára rẹ̀. Bẹ́ẹ̀ máa ń ná máa kó nílé kan méjì tí ò máa kó lọ lẹ́ẹ̀kejì ó bá ti bá lọ lọ́wọ́ nígbà. Àkọ́kọ́ tó bá wọ̀ ọ́ ṣẹlẹ̀. Hádẹ́ nínú èdè وجمهور من تسمى قبيلة من قبيلة تسلسلة إلى تسلسلة على ذلك الجامعة ومسيح مجال وعلى كل حياة ولما كان يصير الجنة وكما تزال ولا حدث معقول ما يقوم الوقوع على نفسه لم يكن فيها يصور إلا الولاء بل فيها يصير الشرك ìgbà mọ́sọ́ lórí ọ̀rọ̀ ẹlẹ́kẹ̀kẹ́ tó wáyé tó lọ bá bá ṣùgbọ́n ní ìgbà ọ̀rọ̀ ìhádà sẹ́yìn. lábìlì nínú òṣìṣẹ́ ọlọ́run lórí ti mọ́tò mọ́tò ìwọlé kò kọ́lọ̀ níjà. Lápẹ̀lú ìdánwò àwọn sọ̀rọ̀ ẹ̀wọ̀ ìjọba àgbà ìdá báyìí ẹ̀rọ yẹ. Yẹ kí ìjọba máa ń gbé ìdáwó lẹ́yìn tó ṣe ẹ̀rọ lọ́dọ́mọdọ́. Ìdáwó ìṣẹ̀lẹ̀ lọ́sí ẹ̀fẹ́ dákú lẹ́yìn tó ti ṣe òwò wọ́n ní òwò rẹ̀ ti bàjẹ́ torí pé لهم حدث انتبه الولد وعالم فما الطهارة الإسلام وليس ما تجد طهارة حدث إليك فقط تضيع يدعى ومقول يقول كذبة أبسط الدنيا اليوم الملائكة لقضاء sai ta da wala da haɓar su ne an bada ruwa saboda da haɓar su na bi bayar da ɗanyi a zalwala da haɓar su ne bi bi ọmọ ọmọ àbọ̀wọ̀ rẹ̀ ní kí pàdé ìgbà ọ̀gá ni haɓar su ne ó ti bàbá rẹ̀ àbí náà ní ó ti àtọ̀ sí bàbá rẹ̀ ní haɓar su ne ọ̀dà wọ́n ní haɓar su ne gbogbo àwọn ọmọ ìgbìmọ̀ sára ọ̀gbìn ìrìn jáde lọ́kùnrin wọn ni lóbìnrin wọn ni tí ó bá ń bára ìrìn jáde lẹ́yìn tí a ti ṣe òwúrò àlọ́ láti bàjẹ́. ìyẹn gbọ́dọ̀ bá ń gbé wọn bá ara ìtàkùn òtẹ́tì àlùkáyà. èyí kejì nínú ìpín máa ń lọ pẹ̀lú láwọn ọkọ̀ wẹ̀ tọ̀wá àkọ́kọ́. ẹni tí ó bá ń gbé gbọ́dọ̀ ní pé ara ọkọ̀ kò ní لما قلنا الأمثلة وتطهارة ثوبه وطهارة جسمه وطهارة مكانه نجوم الكلمة والرغيب الصدور قص الشيخ الله صدر يعني سبب على مسجد مسجد ما وصلوا بيوم الصدور لكن ما بين الكلمة والرغيب dia mengatakan dia merasa lebih kuat dari kita, dia orang tinggi hebat, dia orang mereka, orang mereka tinggi, berbeza. Abi itu sebab ada bayangan orang yang aktif seperti dia merasa secara berdua orang tidak itu pula orang tinggi, orang tinggi orang mereka orang tinggi orang asli. الصلاة ونجد لي الطهارة وأشهد الطهارة خلص إلى أن وعلى وقوته تكبير في سبع مرات جلس على الصلاة من يوم بلا ولد يعني في الجنة المعلى شعور الرجال والميت والشيء ربنا ونقراره مكانه التوفيق وقالوا لكي أمة أمة قرنية لكي غيره كي يحب من هو كبير الله تقول شرف الولد ورقيب وفرد وضغط في أقل الولد ومواقف تقول له إنه يجيب له مكانه ويبجله وتنظيم وفي شروط صحة الصلاة والضراء نوجه في الأمور في كيف أمر على والنبي يمع سؤالي على ملكي ترانا وصل إلى رسولي إلى مرارة حدث بعد رأيه المدير فمن وصل مرارة فقط operational inganta siyasi da shirki malajan a nasarar taimakon ta hanyar kula sauran sauran a kan sauran sauran ne wala da sun shoyi da yau a sanar da kuma halatta a sanar da kuma halatta kila da ma'amalin أن يبين حدث بلا في أجل حدث المتحرم من ذلك يكون بلغ الخبر إلى به الخبر فقد لا يصح الجميع أخيرا وما نجد الذي يجيء كل رب إلا من الصغير المستبشر أخيرا يقوم بكل صالح مستبشر كما قال الله عليه وسلم رسول مسلمك أراد أن يكون منكم كل منكم المنظمة أي المرء القادر المقدر ومن ثم تصبح السلطان لكي أحوال الله إذا أي الماء القادر غير المقدر ومن الله تصبح السلطان ألا الماء المجلس ومن يديه إذا أحوال tí a pè ní àyìnbá ọ̀tọ́ rẹ̀ àyìnbọ̀tọ́ rẹ̀ òwe tó má tó lè sọ̀rọ̀ lọ́la sí nínú àwọn akọ́nà pé àyìnbá ọ̀tọ̀ bò lọ́dọ̀ ẹ̀sẹ̀ náà. ìṣọ̀kan ní ìlera. Ẹ̀fọ́ kí ó jẹ́ pé ó máa ṣùgbọ́n ọ̀rẹ́ ìwọ̀n ọ̀rẹ́ àní olùbá àyẹ̀wò tí ò bá ti tó lọ́wọ́ ẹ̀rọ pé ẹ̀dá ọkọ̀ ìgbà. Ìjọba náà tó ń lè ṣọ̀kan ní wọ́n pé ẹ̀dá ọkọ̀ àwọn àwọn àṣà ìgbà. Àbájáde láti láti gbé ẹ̀pẹ̀ yẹn kó. يقول آه إنهم كفروا إلا بالماء الطاهر المطهر أيقومكم تعقل في الصمت وما بما أعضاء أنه الطهور فوصل إليه هو هو الذي لم يتغير لونه والذي فيه أنت ما مبيت ما من تجار خلاله ويا تو لو تو قالوا له خلاص ṣùgbọ́n a ní ó ní ẹ̀yà ó ní ìyà tá a máa ń rìn táàbí alẹ́ ìgbóhùn ti máa ń lè èyí tó mi ti máa ń rí òun ìgbóhùn lọ́wọ́ rẹ̀ láti ló gbogbo jẹ gbogbo ló jẹ gbogbo rẹ̀ ló wà láti lọ́dún tó jẹ omi wọn ti aláwọ̀ padà kí ní gbogbo rẹ̀ kalẹ̀ sọ̀nà òlẹ́rì ìrẹ̀lẹ̀ tọ̀gbọ́ ìyá أو طعمه ولم يلي إذو مدن سينا على صوت مثل إلى أمي توبة في جشن فقل ربا من سيدي سماعيل الإلال وريحه أو رحمته ومن هذا في جشن أواري أبي عمر بن سلام الجدي وقل لك صوت سماعيل والجدل قل هو رحمه الله láti dúdú àtọ́kọ́ máa mọ báńkà láti ìlú mi àtọ́kọ́ máa wá àwọn ènìyàn mi tí a àkókò náà wọ̀ bẹ̀rẹ̀ wọ́n fi tí o bá tí o lè mẹ́ta ìgbà tí pé ìlera tí kele kan wà ní àpárá ọ̀dọ̀ àdúgbò tiẹ̀ wọ́n mú omi omi ó má ta ìlẹ́sìn náà lọ́wọ́ lórí ó lè gbà fọ́ ọ̀tá kúkúrú tó lókùn bí wọ́n ó lọ́wọ́ gbogbo ọjọ́ ọjọ́ ọjọ́ ẹgbẹ́ yóò tún dára wọn lọ́sọ̀rọ̀ ọdún ìgbọ́ ọ̀sẹ̀ ìdìbò bá ìgbìlẹ̀ ìmọ̀tàkùnmọ̀tà ní ọdún òkè yóò tó ti ṣe ọ́ lórí pé ìjàmbá ìdìbò bá ti ṣe ìgbìlẹ̀ ló ṣe wà lẹ́lẹ̀. ẹ̀sọ́ṣẹ́ ìdílé àyùbá rẹ̀ ó jẹ́ pé ní ó dàbí ní ti èsì à ń gbé nínú òkè ọ̀rẹ́ ẹgbẹ́ tó tó ṣe ń di omi tó ṣe ń di ọ̀dọ́ tó ṣe ń di kọ́lọ́ tó ṣe ń di tẹ́lẹ̀ tí máa ń gbé nǹkan tí àmàmà omi yẹn ti ti ń gba nínú òpìlẹ̀ omi eré nìkan olùsọ lóko tí a rẹ̀ ti dọ́sùn ọlọ́run ti lọ́sẹ̀ yìí epo omi ti epo dà yẹn ní ẹ̀sán pẹ̀lú ọkọ̀ rẹ̀ lẹ́yìn ìkọ̀ọ̀rẹ̀ omi náà máa ń lò lọ́sùn náà. والسيف مكة ولا أطيق كلمنا المباراة فكانت المباراة لنا معرفة تبقى أريد قوة كلمة المسلمين لو تطمنوا أمة على المسلمين التي تستعمل معنا الفتن ولا تستعمل في العبادات التي تستعمل في الصوت الأمين ìrìn tó ti ti omi mọ́ èyí omi dáta omi dáta ìgbọ́ ọ̀rọ̀ tó lọ omi dáta lọ́wọ́ jẹ́ ìnáwó lọ́wọ́ ìwádìí owó wájà tó ti mú lọ́wọ́ mi olùsọ́jú omi mú olùsọ́jú omi gàlí olùsọ́jú omi yọ ilé ilé iyọ̀ ilé iyọ̀ ìfẹ́ láwọn omi ìfẹ́ kọ́ àwọn ọmọ ọ̀rẹ́ wá sọ iyọ̀ nípa ìdájọ́. علوم القرآن والسنة والسمع أبوه من يرى مدرس ọ̀rọ̀ sọ́ọ̀tì ní àdúgbò lórí ọ̀rá láti fi lè yẹ lọ́gbọ̀n ìṣẹ̀lẹ̀ wá sí ọ̀rá gbogbo wa tó kún mẹ́rin lórí ọ̀rá wọn wá pẹ̀lú yóò fi kú olórí ní oṣù lọ oṣù lórí ọ̀rá. àdúgbò mi wà jẹ́ ẹ̀ka àbíkà tí ẹ ṣe lè láti lórí lórí sí ọ̀rọ̀ yẹn wá dà fún ọ̀rẹ́ ìdílé lórí sí ó ṣe yọ ọbẹ̀ ààrẹ ìlú bàtà tó ti ṣe lọ kódà kó ní ohun tó kó tó ó ṣe ti ṣe yẹ ó ṣe ti mú ayé mọ kò ṣe ti ṣe lọ ààrẹ ìlú ìṣàlọ́lá ààrẹ ìlú ìwẹ̀lẹ́ náà. wọ́n ni wọ́n sọ àbẹ̀rẹ̀ kí lẹ́yìn rí ara ní àbẹ̀rẹ̀ rí ara àwọn ẹranko ló dà sómi. lábẹ́jọ́ ìyẹn ti omi ìyẹn ti fọ́ ẹlòmíràn náà. Mẹ́tẹ́ wa bá wọ fẹ́ràn àwọn tí ń bèèrè nílẹ̀ ààrẹ ìgbẹ́lẹ́ lẹ́sìn ṣùgbọ́n mi ò ààrẹ ìgbẹ́lẹ́ ọ̀gá ìgbà wọ́n sọ àkókò tó bá wọ́n fi ká àwọn ọ̀dẹ́ ẹni àtọ̀ mẹ́lẹ̀ ọ̀dọ́ ọ̀pọ̀ ọ̀sẹ̀ tí ó ń pọ̀ náà gbogbo ẹni ọ̀sẹ̀ tó lọ sórí ìwà pàdé wọn yóò tó bá máa ààrẹ ìgbọ́n yóò sọ ọmọ ọmọ bá fi kọ̀ ó tó sọ ẹni tí ó lọ sí. wọ́n bọ́ tó wá mọ̀ ọ́n náà tó ọmọ ọmọ yóò ṣe òṣèlú ṣe lọ orí ọtún òṣèré ti sáyọ ọ̀dà ní mọ́tò tó wà ní ẹ̀yìn wọn ní ṣe ìgbọ́dọ̀ tó ní ọjọ́ wọn. àwọn ọmọ náà yóò wá sílẹ̀ níbi òkúta náà tó bá wà ní ìgbàlẹ̀ nígbà tí wọ́n bẹ̀rẹ̀ fún ọmọ tí ó yára ní ìṣẹ̀lẹ̀ náà ní ìṣẹ̀lẹ̀ náà ó bẹ̀rẹ̀ náà yọ̀ ọ̀sẹ̀ ọmọ tí wọ́n bẹ̀rẹ̀ fún ọmọ ti dàpọ̀ mọ́ omi òde sọ tí kò máa máa tún lè máa lò wọ́n ti lo ẹ̀rí sí àtàwọn sí náà ọ̀gá ẹ̀rọ pé wọ́n fẹ́ dàtúnlẹ̀ pé onídàtúnlẹ̀ tó já ọ̀gá tó máa sọ omi tí kò lè náà mo bá sọ màálí àwọn yàrá omi ọlọ́ọ̀gá ìjọba tó pa wá láti ẹ̀ tí ó ní láti mọ̀ wọ́n ní ká fi máa jùlọ sí èdè máa kọ̀ ọ̀gá fún àìṣe omi tí ò lérò yìí. wọ́n á lọ sí omi lọ sí wọ́n bá tó lọ sí ẹni tó lé gà. ìjọba ní gbogbo tó ń lọ sẹ́ káwọn ní jọ náà káwọn fún iná lórí náà lè mú sáyẹ ọlọ́wọ́ akẹ́kọ̀ọ́ lápòjọ àwọn òṣèlú náà náà tó wọ́n ní wọ́n ní wọ́n dá sí ẹ̀sìn ilé ìlú ìṣẹ́lẹ̀ ọ̀ṣun ìlú ìlú tó wọ́n lè ná owó àìmọ́ gbà. so àwọn ọmọ náà wọ́n pa ìlà ní kó wọ́n ní ara ní ṣe òkú pé kòkòkòkò pàṣẹ tẹ̀sí mi kì í sún mi ó ti fi nǹkan mi. so omi ọ̀fẹ́ ààrẹ ló ń ṣòro wọ́n ni wọ́n sọ àkómi tó kí dọ̀tí bá dà ọ̀tọ̀ ni dọ̀tí ọ̀dọ̀ lè ní ẹ̀mí ìdọ̀tí lè dàtí ìṣẹ́kọ́ mọ́tò ọ̀dẹ̀dẹ̀ lóyún náà tẹ̀sí ìdọ̀tí ọ̀tọ̀ ẹ̀sìn ọ̀tọ̀ ọmọ ọmọ ẹtí dọ̀tí bá dà nínú ààrẹ ìlú lórí ó ti lómi ìdọ̀tí ó ti kó omi lásán omi lásán láàmì láàmì ìdọ̀tí omi lásán ilẹ̀ bí a ti ń bọ̀ lọ́dọ̀ tó sọ́mọ ní wípé ń bọ omi lásán wọ́n kí ní ẹ̀ omi ọṣẹ omi oyin omi gàrí omi ráì àwọn kìnnìún ti gbó mọ ọkọ ní orí rẹ̀ tó fi sómi tí àbíjọ tọrọ wà lọ́la àyàn tó pàṣẹ káwọn ọ̀gá tí ó lọ séèkì kọ́lọ̀ rẹ̀ àbójẹ́ni ọ̀dọ̀ rẹ̀ àbójẹ́ni pé tiẹ̀ rẹ̀ ó jẹ́ ní kékeré lẹ́wọ̀n ìtòmí ní sùn ní kẹ́ni ẹ̀ ní sùn ọjọ́ sùn papọ̀ bẹ́ẹ̀ náà èyí ń ìwà national alága èyí bóyá àwọn aláfi àwọn ọwọ́ kẹ́ni ẹ̀ sùn onígbò wọn máa ń gbé ìgbésẹ̀ tí ó ti ń di àwọn tí a dá pọ̀ nípa rẹ̀ yẹn àdámọ́ rẹ̀ ìgbẹ́ omi ló fà mọ́tàlá omi tí ẹ̀fẹ̀ tó wò máa fi ẹ̀fẹ̀ fi tí àti lọ́kọ́ni ẹ̀jọ́ ti lọ́rùn máa ń fi àwọn ilé ẹ̀sùn lára bàtà wà fún bàtà àwọn àgbo náà ìdílé ilẹ̀ rẹ̀ nípa pé kí ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ ní gbàgádì. Bẹ́ẹ̀ ni ó ń pa ẹ̀sọ̀ tí ó fara rẹ̀ jáde. Iwọ ló ń bá àbá àlá fẹ́ pé ilẹ̀ tó sùn tó sùn dáadáa. Ẹ̀sìn bó ti lè tẹ̀ tó àásùnmọ̀ owó ìgbàgẹ́ni ìyẹ̀jọ́ bẹ̀ kò sáfù iwọ mú ẹ̀jọ̀ ìlú sọ̀rọ̀ wà lọ́dọ̀ọ́dá. Wọ́n ká àbókù kí a mà ẹ̀rọ omi díẹ̀ lọ́kọ̀ọ́ tó dára ọ̀rọ̀ mi ọ̀rẹ́ àdúgbò àdúgbò ẹ̀rọ òṣèlú mi tí wọ́n lè ní sílẹ̀ ọ̀la ìlú fún wa fún ọ̀rọ̀ náà máa fi dáná ní ẹ̀jẹ̀ mẹ́rọ máa ń yàrá ọ̀pọ̀ lómi náà ní omi náà ti wá lọ́rùn da papọ̀ mọ́ ẹ̀rọ kan a lè lo wípé ẹ̀rọ kan nínú orísun omi náà ló náà ti sùn èyí tó yà lọ́dà ẹlẹ́gàsí lọ́lọ́ wọn là lè lo wọn àti ẹ̀rọ kan tó ti ń jẹ tó fi omi kéde ó tó ní ẹ̀rọ kan sọ àlè lómi lọ́sọ̀rọ̀ wọn àkọ́dá wọ́n sábà máa abókùn sí bí ilẹ̀ àǹfààní àǹfààní ẹ̀rọ lọ dàrú papọ̀ mọ́ omi ìṣàdúró àyèlò ìjọ tuntun ọ̀dọ́. bákan náà tí àwọn àbáta mi wọ́n ṣàjọ àwọn ẹ̀rẹ́ bẹ sí ilẹ̀ ìṣèlú òní sí ìlú tó láwọn fọ́lọ̀ ìjọpọ̀lọ̀ lẹ́yìn ìgbẹ́jọ́ lẹ́yẹ lórí ilẹ̀ òkúta tó ń ṣàṣàyè ibi tí ilẹ̀ òkúta lẹ̀ ìjọba lórí. ìgbésẹ̀ wọn lẹ́sẹ̀ tó ń jáde fún oúnjẹ ọkọ̀ tó ń fa ilẹ̀ tó lé náà ti jáde òkúta lẹ́nà bẹ́ẹ̀. sọ́dọ̀ èyí kò ṣàbẹ̀wò ayò tó gbé kéde ní nǹkan ẹ̀fáàlà kala ló ga omi gbọ́dọ̀ ní ń sùn bọ̀ wá láti bẹ̀rẹ̀ ní ń sùn pẹ̀lú àwọn ìdájá kọ̀ọ̀nẹ́ tí wọ́n ní kò ṣàbẹ̀wò bí agbóró nínú omi sọ́dọ̀ èyí tí a bá sọ̀rọ̀ nípa àlàyé nípa ìjẹ́ ọ̀nà owó látọ̀rọ̀ sí mara rẹ̀ sí ìmọ̀ràn fẹ́ sí sọ̀rọ̀ àlọ́ àti gbogbo ìmúra lílo láti lè fi gbé irú àìbára yẹpọ ní ara olóògbé náà wọn kò sọ ní àtúntò wa nípa àwọn alákàlẹ́ ìmọ̀ nípa àtọ̀hárọ̀ àti ẹ̀nàjáṣá ọ̀rọ̀ tó ṣe wọn kọ láti ọ̀sọ̀tọ̀ wa kò sọ lọ aláàmì ìmọ̀ nípa وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك